هذه هي سلسلة الخطب التي تتناول موضوع نحو فهم الدين الصحيح لقد قلت في الخطبة الماضية أنه يجب على كل مسلم أن يفهم بل يجدد فهمه فهمه لما يعرف بالشرك في هذه المجتمع وبينت أن الشرك في هذا المجتمع في هذه المجتمع ضيق فهمه مع أن الإسلام أوسع فهم الشرك وتطرقت إلى تعريف الشيء وبيان خطورته الدنيوية والأخروية فيمس خطورة الشرك الدنيوية واليوم إن شاء الله أتطرق إلى خطر الشرك في الآخرة ومن ضمن خطورة الشرك في الآخرة أنه يسبب عدم وجود الغفران عند الله كما عرفنا بأن الإنسان ومن ضمن خطورة الشرك في الآخرة أنه يسبب عدم وجود الغفران عند الله كما عرفنا بأن الإنسان لا بد أن يقع في المعصية والذنوب في حياته ولكن إذا استغفر المسلم ربه يغفر الله له يتوب توبته أما إذا لم يتب من المعاصي والذنوب دون الشرك وأدركه الوفاة عليه قد يغفر الله له وقد يعذبه وذلك إن اعذبه من أو بفضله يغفر عنه ويدعوه أما إن اعذبه بعدله يعذبه وما ذلك يدخله الجنة أما من وقع في الشرك ومات عليه ولم يتب منه وإنما قصره ومصيره جهنم قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا أيها المسلمون اجتنبوا الشرك صغيرها وكبيرها ولا سيما الكبيرة لأنه يسبب عدم وجود الغفران من الله ومن ضمن خطورة الشرك عباد الله أن الشرك يبطل الأعمال الصالحة كلها وذلك إذا قام المسلم وأدى الصلاة والزكاة والصيام وحج وأخرج الزكاة وفعل الخيرات بل المسجد تصدق توضع على آله أحسن إلى النار عجل في أعماله وفي جميع تصرفاته إذا وقع في الشرك ومات عليه ولم يتب إلى الله خسر جميع أعماله خسر جميع أعماله لن يلقى أجرا عند الله سبحانه وتعالى قال تبارك وتعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين عباد الله تفكروا في هذه الآية وقد فسرته آية أخرى قال تبارك وتعالى وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هديناه من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى والياس كل من الصالحين وإسماعيل واليسى ويونس ولوطا كلا فضلنا على العالمين ومن آبائه وذرياته وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم وقال تبارك وتعالى ذلك هدى الله يهدي من يشاء من عباده ولو أشركوا بمعنى جميع الأنبياء المغفورين لو أشركوا مع الله لحبط عنهم ما كانوا يعملون ترى أيها المسلم شدة خطورة أو شدة خطورة الشرك مع الله سبحانه وتعالى حتى أقصر له رضا أقول الفيض صلى الله عليه محمد صلى الله عليه وآله وسلم هو ما على جهنمي أن تحرى على إبراهيم سجوا مبنسبا سجوا سجوا سجوا من القيامة حتى يرغب قصر الكيد بكار عملان gbogbo àwọn mùsùlùmí ọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn tó dúró dédé tó fẹsẹ̀ nílẹ̀ òun náà ni à ń bá lọ. aṣàlàyé pé nínú sọ ká tún àgbọ́yé wa yé ní àwùjọ yìí òun náà ni àgbọ́yé nípa tí ń jẹ́ ẹbọ. ẹbọ ní ọ̀dọ̀ àwa Yorùbá ìtumọ̀ rẹ̀ fún púpọ̀ jù bẹ́ẹ̀ ni Islam ó yẹ kí àgbọ̀yé ní oúnjẹ ẹbọ kó pẹ̀lú bí àwa ṣe gbọ́ yìí lọ. ní ìjẹ́jú aṣàlàyé ní oúnjẹ ẹbọ fún wa bákan náà ló ń sọ àwọn ewu tí ń bẹ níbi ẹbọ ní ìṣẹ̀lẹ̀ ayé fún ọmọ ẹ̀dá mẹ́rìnà. lónìí ọ̀rọ̀ nípa tó ń jẹ́ ewu ẹbọ ní ìjọba ìdàgbàsókè náà ní ọdún kan tàbí lórí lónìí nínú àkọ́kọ́ ewu àbí àgbákò tí ń bẹ níbi ẹbọ níjọ́ gbẹ̀gbẹ̀ ìgbéyàwó fún ènìyàn tó bá ń ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́run òun náà ni àjọmọ̀ ìkòkòrán àjọmọ̀ ìṣúdù mọ́kìtìrà èyí ni orí àforíṣẹ́ ọlọ́run. ẹgbẹ́ bá ṣe mà nínú àdìsọ́kàn àbí nínú ìmọ̀ tí anábì sọ̀rọ̀ bọ́ ọ̀lẹ́sọ̀nà tó mú wá fún àdìsọ́kàn àmọ́ ìṣọ́ náà bá fẹ́ kí ẹ bá ti ń ṣe ọ̀hún kí o sì tó bá. ìyẹn ló wá máa ṣe ọlọ́run ọba lórí àwọn ìwà kan àbáwọn iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí kò kí ń ṣe ẹbọ tí òun wọlé túbá tí kò fi ka mọ́. irú ẹni tí kò túbá tí kò fi ka mọ́ ti iṣẹ́ ẹkú kí ń ṣe àmọ́ ti iṣẹ́ yìí ò kí ń ṣe ẹbọ méjì lọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá wù ọlọ́run ọlọ́run ní mo ṣàforíjì fún ọ ìrìnkì ọlọ́run bá lù pẹ̀lú àánú pẹ̀lú ọlá rẹ̀ lọ́nà ọba lù pẹ̀lú àánú pẹ̀lú ọlá àmọ́ tó bá wu ọlọ́run tó lọ bá fẹ́ bá lù pẹ̀lú dọ́gbadọ́gba rẹ̀ ọlọ́run lè tọ̀ ó ṣẹ̀mí òtúbá tó tó wá bá mi ọ̀jẹ̀ ìyá ọlọ́run àfíyà jẹ́ nìyẹn tó jẹ́ mùsùlùmí tó kú tó ṣe lọ́rùn. tó yẹ pé kò tún bá ẹ̀ṣẹ̀ yìí àmọ́ ẹ̀ṣẹ̀ yìí kò ní í ṣe ẹbọ àmọ́ tó bá jẹ́ pé ẹbọ lẹ́nu yìí ṣe tí ò jáwọ́ níbi rẹ̀ tó fi kọrọ nípa Ọlọ́run ó ti àgbákò ẹ má mọ̀rọ̀ rẹ̀ sí méjì ẹyọ náà ni wà á hù yàhánà nàjà àlámà ní إن الله لا يغفر أن يشرك به من سورة النساء آية قتيبة الله بات قصراي Ọlọ́run ní èyí ọlọ́run a ń yí ṣílẹ̀ kàbí kí o tẹ́bọ̀ pẹ̀lú mi, kò ní ẹ̀tọ́ mi kò máa gbé fún nǹkan mi sábà yẹn ní kí mo jí tó mo jí tó kú síbẹ̀ ní ìsìn abẹ́ni tó lumọ́gbò kú olùmọ́gbò tó ti kú ẹ̀fẹ̀ rí àná wọn fẹ́ ní àdékè wọn ti da ládùúgbò ní àdékè wọn ti da a ẹni tó lọ níbi ìdìná ó ti kú síbẹ̀ àdékè wọn ti da ẹni tí mo bí a ó tún mo ti àlámọ́júmọ́ náà ni àdékè wọn ti da àwọn bàbá tó lóńdè nílé tó ní àtúnkọ́ ó rì mọ́lẹ̀ tí ń so mọ́ra tó ń bá tó kú ó sì mọ tàlẹ́sìmẹ́ntì yẹn ẹ dàbẹ́ wa kí ẹ mọ́mú kínní ẹ mọ́mú kínní àwọn mọ́mú kínní àwọn mọ́mú kínní agbọ́mẹ́rin láti rún sí wọn bàbá ti ń tẹ bọ òun gan ni ọ̀yẹ́ kẹ́kẹ́ òun sí la torí òun gangan ni ọlọ́wọ́ ọmọ ọmọ tí mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ó ti gbọ́dọ̀ dání lóṣù yà á fún bàbá yìí á ń ṣe kí yìí kọ́ra kò lè rí àná ọlọ́run àmọ́tẹ́ni tí mo ti ẹni tó ṣe dì náà ẹ̀ ẹsẹ̀ wọn lọ́nà pé tọ́sí ọlọ́run tàbá wa sànú rẹ̀ àmọ́ lọ́n bá wa sànú rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe fún bàtà ẹlẹ́bọ ẹ gbọ́dọ̀ ṣe fún ọlọ́run ọlọ́run kó fèrè mi ha kò sí ń jẹ́ ọlọ́run fèrè mi kódò olè o bá gbé olè pa síbi olè báyìí tó jáde tó sì dùdú pa tán sún tẹ́bá láǹfààní àti kírun sí àdébáwọn fi mùsùlùmí ni ẹ kírun sí dáa tọ́lọ́ ní ní tóun ṣàkóso fún yẹn náà lẹ́bọ̀ ẹ̀bọ̀ yìí o wá rọrùn jù láwùjọ yìí ẹ gbogbo àwọn iṣẹ́ kàǹkà kàǹkà kàǹkà kàǹkà tá à ń dàpọ̀ yìí ó lè ìná ọtí àníṣe ẹ kì í òfìlà ẹ sì tọrọ àforíjì fún un àmọ́ tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tí ń pe ṣéwù ń pe ìdásàlá ti ń pe ibrahim àníyáàtì ń pe abdulkadir jìláni ń pe awadu ń pe wúlálà yóò ti kó kú àyọ̀túnmọ̀ àná káàkiri kí ẹ máa bọ̀ wá bàbá kí ní fẹ́ kọ̀ọ̀tà ń pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ìyá ìbáda bílà bàdà bá bílà àríwá bílà àríwá bá bílà ni máa ń pè àtúrí kárí bẹ́ẹ̀ bọ̀ nìyí. tó o lè mọ̀ pé àbẹ̀wò ń bẹ ní àwùjọ yìí. tó o ní pé tọ́lọ́wọ́ bá ṣàlàyé fún wa níbi ọlọ́run tó sọ bẹ́ẹ̀ náà ní sùràtù nìkà àyà wọn ti bá kan náà. nítorí wàá ti pẹ̀lú rẹ̀ ni pé ẹ onílò mọ aláyàgòfèrò ayélujára ọlọ́ni ní epo oríjìnà tí wọ́n ṣẹbọ pẹ̀lú mi àmọ́ ọ̀yàgòfèrò náà dùn nàdà ìtí ọba ti ń ṣẹbọ mo lè forí jìnà lórí rẹ̀ lè mẹ́yìn ẹ̀ṣà tó bá wù mí ni o ẹni tí ọba wa wu ọlọ́run ọlọ́run ọjẹ́ nìyẹn níyà ni ẹni tó ń ṣe ọlọ́run sí ìṣẹbọ ọlọ́run ọjẹ́ níyà yóò wáyé parapara tó bá wá jẹ́ pé kò ṣẹbọ tó jẹ́ mùsùlùmí ọlọ́run para wa ní kó kù nínú náà yẹn bá ṣe lè kó máa ẹlẹ́kẹ̀jì nínú àwọn àgbákò tí ń bẹ níbi ẹbọ ní àlùkìyàmọ̀ fún ènìyàn tó bá ń ṣe bọ òun náà ní ìbòtọ́ ọ̀dọ̀ àmẹ́lùkùn gbogbo iṣẹ́ rẹ̀ yẹn yẹn náà yọ bàjẹ́ iṣẹ́ wọn bàjẹ́ yẹn yẹn ni ó kírun ọgbà rẹ̀ ọ̀la ìlànà ìjẹ́ kí wọ́n sọ̀rọ̀ àfọ́bọ̀ ṣé rí àwọn apáàtì ń bẹ ní àwùjọ tó wọn ṣàlàyé ẹbọ sí wa àwọn ọmọ ìgbẹ́ wọn kó bá wa wọ́n sì rújọ́ wájú ọlọ́run ṣe bí àlàyé ìròyìn àlàyé ìní àlàyé ìjẹmọ sí dáadáa ẹmọ sí kìnnìún bẹ́ẹ̀ lẹ́mu wá sọ. torí pé kí ni ìṣàlàyé ẹbọ yìí òun lójó ní máa ń dájà alẹ̀ ni n ò sì fẹ́ kíjọ ọ̀sẹ̀lẹ̀. káyìn àtìyàn kẹ́ ìjà ọ̀dà kẹ́yìn àtọ́lọ́run kẹ́ mọ́ kẹ́ ìjà lọ. ẹbọ ìfimọ̀ ń ba iṣẹ́ jẹ gbogbo iṣẹ́ ni ó bàjẹ́ à ń kírun òun kí jimá wákàtí márààrún òun náà ni kódà lómi làdáni ni òun yóò mọ pèrò ó jìlá ṣubá àti ṣe wàhálà ọkàn mi ti mọ́sálásí ọlọ́ ájì pé ọdẹ ájì mi ò ní ètò mi lọ ó tún ràn yàn lọ yọ tàkà ó tún mọ pé káàkiri kódà ó tún yọ kó tó ní káàkiri ó tún gbọ́ tí ó yọ àmọ́ ìgbà tí wàá kú wàá kú lórí ẹ̀rọ gbogbo ẹ̀yẹ́ yẹn yóò dọ́dọ́ lọ́ba ìkò ní báńkì kan níbẹ̀ ọlọ́run bá ń sọ ní alukur'an ọlọ́run bá ní ènìyàn ọlọ́run ọlọ́kọ̀dé ó ṣìyà ilẹ̀ ìka nínú sọ́dọ̀tù zuma ayà sixty five ọlọ́run ní wàlọ́kọ̀dé ó ṣìyà ilẹ̀ ìka ọlọ́run ní dájúdájú mùsùlùmí ní sí wà nábì wà ilẹ̀ làbínà ní nkọ́pìkà gbogbo àwọn àtìlẹ́bí ọlọ́run tó ṣàwájú rẹ̀ mú ti sọ fún wa lẹ́yìn àṣírọ́pìtà tí tó bá tẹ bọ́ láyà ṣùgbọ́n àlẹ́ ó ní wọ́n tẹ̀kù nẹ́nìyàn nínú kódà ó sì òfò wọ́n wà ní ọdún tí ó ṣòfò ló iṣẹ́ tó ṣe kò ní so ọlọ́run padà tó wá fún mi sóràtọ̀ ọ̀làmà á àwọn ànábì ọlọ́run tó lọ́mọ òun ti fún ń kà wá kà yìí ní حكى إبراهيم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم هو يعيد عوني الله أكبر شريعة لو بارك من كان لما بيته من كان وكذلك حجتنا آتينا إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ọmọ ta ọmọ ta tẹmu ti tú rẹ ẹ dákun tí sísà ni wọ́n fi kùránì ṣe ọmọ ta kò ní sísà dábòrò pé ah, ṣèlè ntọ́lọ́ ti gbẹ̀yìn gbogbo àwọn àtẹ́bí ọlọ́run nígbà tí kìíní bẹ́ẹ̀ ni tó ní àtẹ́bí ọlọ́run eighteen sísà mi bẹ́ẹ̀ láàrin yìí lọ́lọ́run dàpọ̀ wọn tó bá dàpọ̀ bọ́ àtẹ́bí ọlọ́run tó bá ń tọ́ ọlọ́run ó sì fún ọ ntọ́síntàwà ti ara rí kùránì fún mi àmì wa wọn tọ́lọ́ ti gbẹ̀yìn rẹ̀ nínú ayé àwọn ọlọ́run ní zalika hudallah tọ́lù gbogbo àwọn àtẹ́bí mi yìí ìmọ̀nà ìmí ọlọ́run ni mo ṣe fún wọn yẹ́dí bí ìmọ̀ ìyá iṣẹ́ àkùnrin àìrá rẹ̀ ẹni tó bá wù nínú ìmọ̀ fi mọ̀nà ẹnìkan lè dá mọ̀nà ọlọ́ni wọn náà aṣíwájú tọ́ gbogbo àwọn ànábì yìí wọ́n bẹ ti ṣe ẹbọ pẹ̀lú ìmí ọlọ́run là ábìtọ̀ àìlégó màá kí á lọ tí wọ́n ní gbogbo tí wọ́n ṣe ní ọ̀bàjẹ́ ẹwọ ànábi ọlọ́run ọlọ́run kọjú sí wọn káàmù tó tó àbá tó ní ẹsẹ̀ bọ òun lè rà nù ọlọ́run àní adúlù dáwọn abáyé ìlera yé sọ́yìn kẹta wà nẹ́bí ọlọ́run yé àní bàbá ń fẹ́ bọ́ òun lè rà nù ọlọ́run yé bàbá yìí làwọn bá yí kékeré alánẹ́bí ọlọ́run rèé adúlù táwọn pa fún yín nù kí gbogbo àwọn bàbá iṣẹ́ tí wọ́n ṣe bọ́ pẹ̀lú ọlọ́run yìí àtàwọn ṣé wù yín yìí ẹ tàgbákò àwọn àfáyé lọ tàgbákò wọn ni wọn bú àwọn wọn bú àwọn bàbá wa wọn bú àwọn àfá wọn ìkan sọ kùtùkùtù kan nù rédíò ìjọ sunday jọ wọn ni wọn bú àwọn bàbá wọn ta ni ń bú àbá yín ta ni ń bú yín abojú àbá ti kẹlá bú wọn àbá bí mú kí la bú wọn àní ẹ má fi wọn tẹbọ mọ n ta n pariwo fún yín nù ọlọ́run ni gbogbo àwọn anẹ́bí ọlọ́run ìjọba ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú mi gbogbo wọn ìfẹ́ wọn bàjẹ́ nù. الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن من ضمن خطورة الشرك حرمان الجنة ودخول النار حرمان الجنة ووجود دخول النار غاية خير يطلب العبد في الدنيا الجنة ومن فاتته الجنة فقد فاته الخير كله ومن فاز بالجنة وقد فاز بكل المفازات قال تبارك وتعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة ومن تخفي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عباد الله اعلموا أن من مات مشركا قد حرم الله عليه دخول الجنة وأوجب عليه دخول النار قال تبارك وتعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار هذا هو قسم ọ̀rọ̀ ìfẹ́mi ká tọ́jú alága muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn sàbẹ̀rẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn abẹ́rẹ́ wọn bá kọ́kọ́ wá sí ìlẹ́yìn náà kò kárí wọn. ọmọ ìyá mi mùsùlùmí ọ̀rọ̀ nípa àwọn ewu ìdínà àti wàhálà tó ń bẹ fún ẹ̀kọ́ ṣíṣe ní àkìyà náà fún àṣàlàyé lọ́wọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn kátó gbọ́ yé nínú àwọn ibi tí ń bẹ fún ẹ̀kọ́ ṣíṣe ní alùkìyàmà òun náà ní pẹ́ẹ́n tó bá ti ṣe bọ́ tó kú lórí rẹ̀ bọ́ onítọ̀hún àlìjẹ́nà ó ti di ìwọ̀ fún ìwọ̀ ní ilé wàlìjẹ́nà bákan náà iná jíjẹta fún lóńtọ̀ ọ̀wọ̀ iná ọlọ́wọ́ bá ní wọ́n nínú àlùkò títí gbogbo ojú ọ̀nà wa ti rí nílé ayé tí èèyàn bá ti ní rí ọ̀nà àlùfẹ́ náà bẹ́ẹ̀ ní ọjà wọn gbogbo tí èèyàn bá wá kiri nílé ayé tó bá jẹ pé iná lè ní orí bẹ́ẹ̀ ìyá ọlọ́run èèyàn bá ń bẹ́ẹ̀ ní ọjà wọn gbogbo tí èèyàn bá wá kiri nílé ayé tó bá sọ pé àlùfẹ́ náà ní bẹ́ẹ̀ ní àyè tí wọ́n yà àti ẹ̀pá máa ń fi ọ̀pọ̀ jù sílẹ̀ kí wọ́n máa bá a lọ kí ọmọ wọ̀ tó wọ́n sí kí ọmọ wọ àwọn ariwo ọjà ọjà tó ń ná wọn lè fi hàn kọjú mọ́ ẹwù yorùbá tó lágbára irú nǹkan ẹni ẹbí ọmọ lò fún ìgbésí ayé ènìyàn yorùbá náà ni máa ń sọ wọn ní àtúnwò ariwo ọjà ọjà tá à ń ná ìlà máa ń kọjú mọ́ mùsùlùmí tó fẹ́ rí ìyọnu ọlọ́run ọba àlìjánà oníkọ́ran jí wọ́n báyìí kọ́ máa wò gbogbo tó bá máa di lọ́wọ́ di lọ́wọ́ lọ́tún lọ́sì ọ̀rọ̀ àwọn gbàdà báyìí wọ́n kà máa lọ sí ẹbí tọ̀ nítorí mi lọ lélẹ́yìí àlìjánà tó lọ́wọ́ bó dé kó yẹ wá náà Al-Qur'an ọlọ́wọ́ bá ti ṣe nǹkan ẹgbẹ́ láyé tó kó lò ní ìgbà ìkọ̀tún mọ́ wọn ni ẹkùn yọkà ẹ̀ ń bọ̀ wá bá mi yọkà ọlọ́ni wa ìlànà àti wọn kúnlẹ̀ ojú ọ̀kùnrin lọ́wọ́ ìkìyàmà tó bá wá dídọ́ pé ìkìyàmà ẹ̀sán yín iṣẹ́ yín ẹwà bá lọ́dọ̀ mi ọlọ́wọ́n ní fọ́nmọ́ ní tó ṣe àmì náà àmì tó lọ bá wá gbé jìnnà síná tí ọ̀wọ́ náà wà ó lè fi lẹ́yìn jẹ́nà ká ó wá wọ àlùjẹ́nà ọlọ́wọ́n bá ní wà kọ́ ti fà á ẹni olójú òun lọ́wọ́lé sani fi yàn wọlé lágbájá lọ wọlé ẹni lọ wọlé ẹni ló ń wìn òun ló borí òun ló ṣàṣeyọrí ọlọ́ni ti kó yẹ yín wàmọ̀ ẹ̀yà tó dúnìyà ìlà nàta ẹ̀kọ́ ayé yìí sẹ́ni ẹ̀ka jẹni ìtàjẹni gbogbo ẹ̀ owó ẹ̀ka ni ọlá ẹ̀ka ni ọmọ ẹ̀ka ni ìjọ́ kú àbíjọ́ tó rẹ̀ ọ́ ìjọ́ wọn pé ẹ̀ka ni yìí jọ́tọ́ bá rẹ̀ ọ́ mo ní ọ̀rẹ́ kan bàbá rẹ̀ ní bùháyà òun ní èkó bàbá yìí wá ní ahun ó ní owó ṣẹlẹ̀ tó bá mú yàn kọ́ ilé fọ́tò ìsí márùn káàkiri ní èkó lẹ́kọ̀ọ́ láàrin èkó ẹ máa ń já òṣìṣẹ́ olówó ní àgbélówó kọ́ inú ilé ni mo wá ń di owó sí ó ní owó ìṣèpé níjọ́ tó ti pé ara ẹ̀ sí gbogbo àwọn rẹ̀ ó láwọn lébi pé wọ́n tún gbé dérí bẹ́ẹ̀dì ó tún di kọ́kọ́rọ́ lé owó rẹ̀ mú sí ìyàgò báyìí ara yóò ti wọ̀ra tàtà rẹ̀ wọ̀ra wọ́n gba lọ́wọ́ kó báyìí ọwọ́ yọ ni ọmọ kọ́kọ́rọ́ jáde wọ́n lọ sí owó tí wọ́n bá ń náwó lọ sí wọn ayé ẹ̀kànjẹ́ kọ́ wọn àtẹ̀rí ara ẹ̀ gan òun ni pé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé yìí ọgbọ̀dọ̀ yí wa ká gbọ́ yí pé wà láàyè kàjẹ́lẹ̀ àkíyàmọ̀ gẹ́gẹ́ òun ni pé ká máa jà dúró láti wọ̀ bá ti yá sí àlùjànnà ọ̀rọ̀ ọba wọ̀. ẹni tó bá ń ṣe bọ pẹ̀lú ọlọ́run tó lè kó wa kú bẹ́ẹ̀ àlùjànnà tọ́lọ́ wọn bá pè ní orí tó pè ní ìrìnjẹ yìí ó dé wọ̀ fún tọ̀ ó dé wọ̀ fún tọ̀. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe wá lójú kòkòrò níbi àwọn àyà oríṣiríṣi bí àjẹ́nà ni ọmọ wákàtí ọlọ́run ṣàlàyé pé pé n fẹ́ yẹn fún ọmọ pé ń ń wá nǹkan ká má ju tọ́lọ́ bá tàbí kejì ibi rà jẹ́nà ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run bá ní ẹ̀mí rẹ̀ sáré ìlà ti bóò lẹ́ ṣe rí àforíjì ọlọ́run wọ̀jẹ́nà ti àrùtò ha sẹ́nà wa wọ̀n ọ́ ọlọ́run bóò lẹ́ ṣe rí àlìjẹ́nà kẹ́ máa kẹ́ máa ti kọ́ńtẹ́tìyà níbi ìrọ̀lẹ́ àlìjẹ́nà tó ṣe pé sẹ́nì kọ̀ọ̀kan ọ̀fẹ́ gbogbo ayé mi lọ ọ̀fẹ́ gbogbo sẹ́nà lọ fún sẹ́nì kọ̀ọ̀kan ọwọ́ rẹ̀ ká rẹ̀ sórí wọn náà ti lu àwọn àgbàkan ní ayé tá bá sọ fún ọ pé ẹ̀yìn ṣe ẹ̀yìn bàbá ìka ló ní gbogbo bí ìgbà ìta gbogbo àdìgbò yìí gbogbo náà gbà yẹ ìka ìṣòro yìí òun ló ti gbé nìkan rí ẹnìyẹn ti gbé nìkan rí nínú oyún ẹwú ẹ̀jẹ̀ mà tá bá sọ fún pé ó lé sí bí mílíọ̀nù fi tọ́ wà yìí ìwọ nìkan ló ní lọ́mọ dání rẹ̀ ó ní ṣùgbọ́n náà ní àgbọ̀n náà ẹ̀wọ̀n bí ilé ayé ti fún kálukú ẹlòmí ọ̀fẹ́ fún ẹlòmí ọlọ́run ní ibi kan ń bọ̀ tẹ́ padà débẹ̀ gbogbo ayé wọn nìkan lónìí títí ẹnìkan nù ọlọ́run ní ọ̀hún ẹ̀ṣẹ̀ nínú ìgbàgbọ́ yìí àwọn olùdarí ọlọ́run àwọn ni wọ́n ní ṣùgbọ́n kan náà àdìsí anas kan wá ń bẹ nínú muslim imam ahmed ó ní anas ọ̀sọ́lá ń sọ fáwọn títúbà ní ìjọba ìgbìyànjú بأشد الناس كان بلاء من الدنيا من أهل الجنة فيقول أصبغوا صبغة في الجنة فيصبغ فيها صبغة فيقول الله له يا ابن آدم هل رأيت بثا قط أو شيئا تقرأه فيقول لا النبي تبارك يوم القيامة tí àwọn màdìjánà bá ti wà jẹ́nà dá ọlọ́run bá tó fi wá sínú wọn. wọ́n wàá mú ẹnìkan jáde ọlọ́run ni ewu ẹni tó ti kóun ló jìyà jù láyé tí kóun ló sọ́fà jù láyé tí kóun làdánwò bá jù láyé ní ọ̀bá jù láyé ọlọ́run á ní ẹ̀sìn wa tí wọ́n bá pè dé ọlọ́run á ní ẹbí ọlọ́run máa bí pé ǹjọ́ bọ́ọ̀lù ìjọ orí ìnira rí láyé báyìí kí ni jẹ́ ìlà kí ni ti jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé tó bá tún di ní ọjọ́ gbẹ̀ngàn kìyàmà nígbà tí ọlọ́run wa sọ pé ẹ lọ lè mú ọmọ náà tó ṣe pé òun ló gbádùn jù rí láyé tó bá wo gbogbo àwọn ọmọ náà ẹni tó gbádùn jù láyé tó kóun ló jẹ gbádùn jù tó kókò sí ẹni tó gbádùn tó tí ọ̀rọ̀ rẹ̀ padà wá pọ̀ lọ sí náà ọlọ́run ni ẹ pè wá ẹ bá ń bí ipe alọ́rọ̀ àìsàn kọ́ìrán kọ́tún ǹjẹ́ oró rẹ̀ nílé ayé báyìí ǹjẹ́ ọba rẹ̀ nílé ayé tó ní kúrọ̀tò àìní kọ́tún ǹjẹ́ òsì ẹ̀rẹ́ nílé orí tó dùn mọ́ nílé ayé fọyàkúlù wa zẹ́tìkà náà àìsàn kọ́ìrán kọ́tún ǹjẹ́ òwúrẹ̀ kúkọ́ra ẹ́ ìrìn ìgbádùn ìrìn lórí rí ẹ wò ìyá ìṣẹ́jú kan lọ́rùn tẹ̀lé o yóò gbàgbé fún ìgbàgbọ́ ìláyé ẹni tí gbogbo wa ẹ àlùjọ náà yìí ní tí wọn bá ní tí wọn wa jẹ káàkiri ní ìlú ọ ọmọ ìyá jẹ bẹ́ẹ̀ ẹ àlùjọ náà wọ ní o ẹ bọ tó jẹ gbére pé náà tó kí wọn kó bẹ́ẹ̀ tí ní kó bẹ́ẹ̀ máa khalidina fiha abadan nǹkan wo bèrè síbẹ̀ yányá onígbàdì kullama nudijat juluduhum badalna ghayraha bí kaba ti bá dáwọ̀ rẹ̀ kaba ti ń jó tó ma kún ní mi bí ti ń jó tó ma pààrọ̀ ní fún bí ti ń jó ìmí tó ma bò kódà Allahu akbar kọ́nà kọ́mọ́ ṣe wá ọmọ náà kọ́mọ́ ṣe wá ní ọmọ náà ṣe wá lọ́wọ́ اللهم اقينا عذاب النار اللهم اقينا عذاب النار اللهم ادخلنا الجنة يا رب العالمين اللهم يسر لنا أعمال تقربنا إلى دخولها يا رب العالمين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم كن مع المجاهدين بالمجاهدين لله المسك يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا اللهم جنوب الصالح يا رب العالمين اللهم وال أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم وال أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم وال أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم وال علينا من يرحمنا ويشفق علينا يا رب العالمين اللهم اغفر اموات المسلمين اللهم اغفر امواتنا هذا المسجد اللهم صل وسلم وتولى برعايتك يا رب العالمين